ọ̀rọ̀ ànábíwà Muhammad àtàwọn tí a báyìí àti gbogbo àjọ́bí dáadáa tó rán tó lè pé nínú tẹ̀síìrù tó kọjá adó ní àyà ẹlẹ́ẹ̀kọkànlé ní ogójì táwọn tẹ̀síwájú lénìí láti di àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ogójì àyà tí a tẹ̀síwájú yìí ọ̀rọ̀ ìyá wa Mariam náà ni wọ́n ń sọ fún wa lẹ́yìn tó ṣe wípé ajọmọ́ra ẹgbẹ́ ìkàkà tó kílíà tó yanjú tó pé ìtàn náà lè àrùn lè ó Mariam níbi ó wá sọ báwo ni mẹ́ríàmù náà nígbà tí ti dá báwo lòun náà ṣe jẹ́ irú àwọn ni náà kọ́ sọ́lọ́hún àti pé báwo lọ́lọ́ ti tán sàwọn náà lẹ́sà kọ́ jẹ́ kan nínú àwọn obìnrin rí ṣùgbọ́n tí wọ́n bá lọ jẹ́ ẹni tí ọlọ́run tà òun ló ti ní àwọn tọ́rọ ó ti ṣe níwọ̀n fún tó ti lè máa ṣe kó tó lè ẹ̀sà kó tó lè kẹ́ eré ọ̀rọ̀ ó ti ṣe àwọn akẹ́kọ̀ọ́ nírọ̀rùn fún tí ó ti máa ṣe tí ìṣẹ́ni eré rẹ̀ yìí tí fi jẹjú tọ́rọ ọ̀rọ̀ ara rẹ̀ ló sọ wa nínú súrà pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنطي لربك واسجدي واركعي مع الراكعين سابقا من الغيب نوحي إليه وما كنت لديهم إذ يلقون أقلامهم إذ يلقون أقلامهم أيهم يقبل مريم وما كنت لديهم إذ يقتسمون الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال من أنباء الغيب نوحيه إليه وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يقول مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين أرى بعض أهل الكلام سبعة nínú ayà أني ó ní الملائكة إذ kan láti múlẹ̀ اذكر ìrà ànábì rántí bí a sọ fún ẹ. nígbà tí àwọn ọ̀rẹ́ ayíká tí wọ́n ń pe mẹ́ríàmù ní jẹ́nà yìí pé ìnà lọ àṣọfá. ìnà lọ àṣọfá ti wà pọ̀ ọ̀rọ̀ ti wà sọ́fọ́ ti ọ̀nà ìṣẹ́ ìlọ àdàbí. dájúdájú ọlọ́wọ́ ọba rẹ ìrẹ mẹ́ríàmù ìṣọ̀fá. ó ti sà ọ́ ti yàn láàyò ó ti sọ ní èèyàn yàtọ̀ sí gbogbo àwọn obìnrin yòókù àwọn aláìsàn ní ń bá mọ́lẹ́mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ níjọ́ náà wọ́n sọ fún wípé àbí ẹ̀rọ ọba rẹ̀ wọ́n ní ada ìkúbárù nínú Allah ta'ala ìró látọ̀rọ̀ ọmọ ọba tó ní ká àmàlà ọmọ a ní amúrìlá nípa àti ọlọ́run tọ́pa àmàlà ìkà tó ká sọ ànáwó akọ́dé a tọ́lọ̀ sí sàálẹ́sà èkìtà ọ̀rọ̀ a ó sì fi hàn O ti ya lọtọ, wọ́n ní nítorí ti wọ́n sọ bá ara ọlọ́ọ̀ta ọ̀sà láàrin gbogbo àwọn obìnrin tí ń bẹ láyé. wọ́n ní nìkẹ́ fúrẹ́tì ti bá dàbíà torí ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn eléyìí tó máa ń ṣe lọ́wọ́ ọba àdégbẹ́lá ló fi hàn láàyò lọ́tọ̀ lọ́wọ́ ọba àdégbẹ́lá ló ti bu yìí kọ́ ọlọ́wọ́ ọba àdégbẹ́lá sì hàn láàyò nítorí pé òun gan fúnra ẹ̀ ó jẹ́ nìkan máa. ọlọ́run ọba ọba àlejò ọlá ó jẹ́ kẹ́lẹ́ yẹn yọ ọ láti orí àwọn anábì sallallahu alaihi wa sallam wípé ní àdísọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá ó yàn Mariam ó yàn láàyò ó tà lẹ́sà láàrin gbogbo àwọn obìnrin àgbà ńlá yé àwọn àdísọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá kìí ọ̀kan kìí ṣe àwọn òbí sì wá tẹ́ pàdé nìkan náà ni ṣùgbọ́n àríwá ti tó ọ̀kan nínú rìwáyà eléyìí tí sánẹ́dì ẹ̀sìn sọ́dọ̀ àfáwà alìbúnà àbítọ́rì àwọn náà wá gbà wá wọ́n bá yọ́nú tí wọ́n gbà látọ̀dọ̀ mẹ́rì wọ́n ní sẹ́ni wọ́n láwọn pọ́pẹ́jì ti ń sọ wọ́n ní kọ́yìnrún ní sáàkì ha Mariam bintu Imran ẹni tí ó dáa jù ẹni tó lóore jù wọ́n ní Mariam tí ń sọ ọmọ Imran tó pé afọ́mọ́ níjẹ́ kiri àná pé bàbá Mariam Imran mi jẹ́ bó tilẹ̀ jẹ́ sí wípé bàbá Mariam Mariam ọba aláyé tọ́lù jẹ tóbi lọ jọ́lá ọba ń pè ikú rẹ̀ Mariam ò tí ì jáwé tóbi kú nígbà náà. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa ń ti Mariamu ó sàbí ti ẹ̀sọ́dọ̀ bàbá ẹ̀ ó ní Máyìrò ní sáàyà ẹni àwọn obìnrin tó lóore jù ó ní Mariam bíntu Imran Mariam ọmọ Imran bákan náà òun nìkan kọ́ ó tún ní wà Máyìrò ní sáàyà ẹ̀ torí ilé àwọn obìnrin tó lóore jù. Khadija tó bí lu ìwẹ́ yìí. Ó náà ìyá dáadáa, ìyá rẹ̀ tó jẹ́ ìyàwó ànábì, ìyàwó àkọ́kọ́ ká ànábì kọ́kọ́ pẹ́. Ó náà ní ìyá wa Khadija. Ànábì sallallahu alaihi wasallam. Ó yẹ ẹ̀gbà wa ẹlẹ́yẹn ó wà bẹ́ẹ̀. Táàrí nínú tíra bá wa Bukhari àtàwọn àwọn Muslim. Ẹgbà ọ́nì náà tó wá eléyìí tí a rí nínú tí àwọn àwọn tírì bí táwọn àjọpá nínú Sahih lórí ọ̀rọ̀ yìí náà ní ṣùgbọ́n ọ̀nà tó ń tó wá ó yàtọ̀ látọ̀dọ̀ àbáwọn kọ̀tádà àbáwọn kọ̀tádà náà wọ́n kà láti ọ̀dọ̀ قال أنا رسول الله صلى الله عليه وسلم قال قال جزء الله صلى أسفك من إساء العالمين أتبتها bọ́ọ̀bá ma obìnrin dáadáa kan mọ́ láyé bọ́ọ̀bá ti ma èyí tí mo bẹ́ẹ̀ sọ fún ẹ yìí ilé àwọn obìnrin ayé ma obìnrin dáadáa náà nìyẹn òun náà níta ni Mariam bintu Imran erika òun náà rẹ̀ pọ̀ tìṣáájú. Maryam bintu Imran Maryam ọmọ Imran bákan náà wà Khadija bintu Huwaili àti Khadija ọmọ Huwaili ẹ̀rí kó náà lọ́ba kọ́lẹ̀ kena. náà ó tún wá fi àwọn àkẹ́kùn níbí bintu Muhammad ó tún dá kọ́ di náà sí ìsì kò tó dákẹ́ bẹ́ẹ̀ ó tún ní wà áásíà ìmọ̀ràn tó fèrè áwọ̀ àti áásíà tí ìṣe ìyàwó fèrè áwọ̀ náà òun náà bá wa àti tẹ́lẹ̀ òun bá wa. ṣùgbọ́n ti bẹ́ẹ̀ òun náà jẹ́ ìtumọ̀ àwọn àkọ́kọ́ yẹn náà ni. Ebi náà tó wá pẹ̀lú ìwáyà mi. Owó tọkọ wa. Ìgbà lẹ́nu yìí, bẹ́ẹ̀ lọ sí ìyẹn ìgbà àwọn ọmọ ti mẹ́rin ni àwọn obìnrin ayé tó mẹ́rin ni ìwà ilé iná wa là mọ́lẹ̀ yányá kọ́rọ̀ náà di kíá ó mẹ́rin ni wọ́n àkọ́kọ́ Mariam bínú Imran ìkejì wà á síyàtò Imran tó bẹ̀rẹ̀ áwò ìkẹta wà ọ̀dí ìjàtò bínú Kuwaini ẹ̀rí ìkẹrin Fatima bínú Rasulillah sallallahu alaihi wasallam. ìyẹn dákọ̀ àwọn tọ́rẹ̀ tó sì lábẹ́lẹ̀ báwọn ṣùgbọ́n máa rò pé ó bá wà níbi a sì rí pé náà tí àwọn ìyá àìsà náà wà àbẹ́ ẹ̀kọ́ rẹ̀ àwọn àdìsí yìí pé àwọn wọ̀nyẹn wá bó ṣe báwo obìnrin ní ilé àwọn obìnrin lè ní ìnáà ń bẹ ṣùgbọ́n àwọn wọ̀nyẹn ò ní ẹ̀rí tó fìdí tiwọn múlẹ̀ bí àwọn wọ̀nyẹn. pàápàá jùlọ mariam àti asia ààrẹ ìjọ náà kẹrẹ dákọ ọ alukurani sọ̀rọ̀ ọ̀nà alukurani mẹ́jà ti tẹ̀lẹ̀ dẹ̀ sọ̀rọ̀ àdékèjì dáadáa nínú alukurani ìyàwó aisha náà ọ̀nà sọ̀rọ̀ tiẹ̀ náà pàápàá nígbà àjọ parọ́ ma ìnùsọ́ọ̀dù àwọn wọ̀nyí wọ́n ti ọ̀pẹ̀ dáadáa jọba ọba àlekọlá bí ń sọ ayà kalẹ̀ nítorí tiwọn. wọ́n jẹ́ obìnrin dáadáa ayà wa sọ kalẹ̀ nítorí tiwọn. ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ máa wọ pé ayà sọ kalẹ̀ torí àbínà ẹ̀ wọ́n náà jùwọ́ sọ́sọ́ nípa àbínà rí. ayà sọ kalẹ̀ torí ìyá ọ̀nà náà ẹ̀ wọ́n náà jùlọ wò kí ni nípa náà ṣé nǹkan tó sọ nípa ìdílé àwọn ọ̀rẹ́ sọ nípa àlẹ́bí mọ́tà. tọ́lá lè mìíràn ká wàá wò ní pé kó wọn náà sáwùú kankan. tó bá ń sọ̀rọ̀ nípa yìí pé wọ́n sọ̀rọ̀ nípa àwọn náà kí lọ́wọ́ bèrè yìí wọn kí lọ́wọ́ fẹ́ nípa wọn. ìwé náà kẹ́kọ̀ọ́ tẹ̀ ká ronú sí. torí ìdílé àrẹ́ mi sọ́mọ́ máa rẹ̀ wọ́n sẹ́là. àrẹ́ mi wá sọ níbi àdìsí ní tí ń fìdí ọ̀rọ̀ tìyá Aisha náà mọ́lẹ̀. àwọn àríyá àti ọ̀nà ẹ̀kọ́ àwọn pọ̀ ṣùgbọ́n káàkiri àmọ́ ẹ̀yọ kan èyí tí àwọn àwọn àbúmú káàrà àti àríkà wa ìkọ́lá rẹ̀ sọ́lọ́ láì sọ́lọ́ lọ́wọ́ àríwọ̀sẹ́là kámìlà nínú ẹ̀rìjẹ́ rẹ̀ kẹfẹ́ ó ní ọ̀pọ̀ náà àwọn ọkùnrin lọ́wọ́ ń pè wọn ó pè wọn nígbàgbọ́ ó pè wọn níjẹsìn wọ́n lẹ́nu yẹ́ tìmọ̀ lómi lẹ́nu nìṣẹ́ ṣùgbọ́n ní àwọn obìnrin àwọn tó pé ọ̀pọ̀ nù wa nínú àwọn tó wá pé nù wa tá a lè sọ pé pé òun náà ni ó ní ìlà Maryam àyàjẹ́ àwọn akábí ìyá wa Maryam bí tu Imran Amẹ́ríkà òun náà ló tó kọ́ ṣáájú mi náà wà á síyà Imran tó fèrè àrùn bẹ́ẹ̀ náà ni ìyá á síyà ìmọ̀ràtù mọ́lá ìmọ̀ràtù fìràwù tó wọn náà gbéyàwó fìràwù náà. gbogbo àdúgbò àkàkà rẹ̀ fúnra yìí sáńdé mọ́ ìgbà tó náà bá àlè tọ́lá lóhùn sàtàn lẹ́sà òun sa mẹ́ríàmù lẹ́sà kódà ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ láta létí tí ọlọ́run tó gbé òjíṣẹ́ dìde láti lọ́ọ́ sọ fún bẹ́ẹ̀ abẹ́rẹ́ta lápẹjúwe táwọn lè mọ̀ pé ìyà pálé ni tọ́lá àwọn àyíkí kọ́dà gọ́fúnà gọ́fúnà kọ́ra àwọn kan nínú àwọn kọmíṣánná rẹ̀ kó ní kọ́ra fún ẹnìkan ní lẹ́tà àbí kó wá ṣiṣẹ́ mọ́tò. wípé gọ́ọ̀mẹ̀ntì ti ń sọ fún wípé mo ta lẹ́sà pé ọjẹ́ kan nínú àwọn àyò ọ̀rẹ́ mi ọjẹ́ kan nínú àwọn ẹni tí mo fẹ́ràn o abẹ́rẹ́dà ọjẹ́ kan nínú àwọn ẹni tí mo fẹ́ràn nínú àwọn mẹ́sẹ̀jì tí ó bá ọ̀rọ̀ yíwá níjọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n ọlọ́ọ̀ta lóhun sọ̀rọ̀ nípa ọlọ́ọ̀ma lóhun fẹ́ràn rẹ̀ ọlọ́ọ̀wá ti àwọn méjèèjì yìí náà tẹ̀lé kí ni méjèèjì tó tẹ̀lé. ọlọ́ọ̀ni yá Maryam. yá Maryam mọ̀kànnà ti fi rọ́ọ̀bì kẹwàá ṣubí ìwọ kárí máa rọ kiri. ìrọ̀ Maryam bẹ́ẹ̀ rẹ̀ jẹ́ yìí ibi ń jẹ́ àgbọ́yé ń bẹ́ẹ̀ àṣẹ ni bọ́lá ti gbé wá lóòótọ́ ṣùgbọ́n àṣẹ yẹn iṣẹ́ tí Mariam ti ṣe tẹ́lẹ̀ náà ni ọlọ́run ya Mariam ìwọ Mariam ẹ̀kọ́ mọ́ tó lè rà ẹ̀bí máa sin ọlọ́run ọba rẹ̀ kó o sì máa forí kalẹ̀ fọ́lọ́run ọba rẹ̀ kọ́ rùkú fọ́lọ́run ọba rẹ̀ bọ́ọ̀rùkú náà máa rọ̀ kí. tàbá wo tàbá kọ̀ọ̀kan lọ́rọ̀ òkùnrin tí lọ́rọ̀ bí ó ti kó ìtumọ̀ wọ́n jù ní wárìkà yìí ó ti kó sínú. àwọn bá wọn fà jáde zikiru wọ́n jù ní àti wárìkà yìí yẹn ó papọ̀ tó fi parí ẹ̀ ètò àṣẹ ètò ọ̀rọ̀ wa ọ̀rọ̀ àwọn oníṣẹ́ sírì ni lẹ́yìn tó ṣe pé ọ̀kan náà wọn àgbà oníṣẹ́ sírì àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wáyé nípa wọ́n sí àkọ́kọ́ rẹ̀ wọ́n ní. أما القنوت فهو طاعة في الخشوع في خشوع òun náà ni ìtẹ̀ láti ọlọ́run tó sì mú ìpayà ọlọ́run sínú. bákan náà ọ̀rọ̀ bí náà tó wá gómìnà gẹ́gẹ́ pé ọ̀rọ̀ yẹn ẹnìkan wà ẹnìkan wà bẹ́ẹ̀ ní àwọn tó kà wá àwọn onímọ̀ amúsọ́lá ràdíì. wọ́n rí àáfà yẹn pápá jùlọ àbá wa nínú àwọn àbá aládìí wọ́n ní ibnu luhai'a ibnu luhai'a pápá náà jáàpù bẹ nínú gbígbà wa dídì rẹ̀ rúbárí á kìí lára àbá náà. tí wọ́n bá ti wá rí wọn níbi àdìsí náà bá ti rẹ́lì ní tuntun gbàrú àdìsí yẹn wá wọ́n sì wá sọ ìdí àbá kan sọ ìdí wọ́n ní kí tó fi jẹ́ sí pa àti onígbàbò nínú ọ̀rọ̀ wọn ni wípé àwọn kan náà àfà ni àfà ìsárọ̀ kọ́tù kúndùbòrò pé àwọn tíra tí àáfàá fi kọ ọ̀rọ̀ nípa jíjà dìtì wá torí wípé àáfàá ní kíáàfù ṣèlè éfì níbi náà kan sórí bákan àáfàá kò mú tó kọkọ rẹ̀ táwọn akọ̀sẹ́rí àbá ìdíkàjé torí lélẹ̀ àbá ìpàwọ̀ kọ́ọ̀lẹ̀ kọ́ọ̀lẹ̀ ìjọ kọ́ọ̀lẹ̀ ẹ̀ta wá ní ó kàn sáálẹ̀ ló mú sí dáadáa títí rà rẹ̀ wájú rẹ̀. wọ́n ní ìyẹn bẹ́ẹ̀ nu tí ọ̀pọ̀lọpọ̀ náà àbá àti máa sọ pé àdìsí rẹ̀ yẹn bí ìnábọ̀. kò tó ti tó gbogbo àdìsí wájú àwọn náà lé ní dáàpò ṣùgbọ́n ẹ̀wà àbá irúgbó gidi tí wọ́n ti rí wípé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí rí Ibi tí àyè ké ná ọ̀hún abẹ́ tẹnu kan àdìsí ẹ̀ gbà mí. Omi náà lè náà. padà sí àbá bẹ́ẹ̀ náà hàn títí tó tó ni àwọn ìtìláàtì wọn máa wá ìkẹsẹ̀bọsẹ̀ náà àwọn ndị amị gbà mí. lọ́gbọ̀dọ̀ jẹ́ sí pé ọ̀rọ̀ náà lọ́gbọ̀dọ̀ ọkọ̀ wa Abu Sa'id Rasulullah sallallahu alaihi wa sallam náà lọ́rọ̀ náà ti wá wọ́n ní kullu arfin fil Qur'an yusdaru fi al-qunut fa huwa ta'a wọ́n ní gbogbo ara ti sọ̀rọ̀ kan náà al-Qur'an sọ́lọ̀ bá ti dákọ̀ kùnú tù ń bẹ̀ ṣe ń tọ́lọ̀ ń sọ ló ń jẹ́ pé tọ́lọ̀ ń sọ fún ìyá ara mọ́láhùn pé ó pọ̀nà pé ìbẹ̀rẹ̀ tọ́lọ̀ tó ń ṣe iṣẹ́ ìjẹun tó ń ṣe yẹn múra sí dáadáa o. Àwọn àmùjáì ẹni káàdà ti máa yàrá rẹ̀ ìṣẹ́lá tó wọ́n ṣẹlá tẹkùnù àtàtàwọ́rọ̀mù kàdá á wàlùkùnú wà tó lè rò kọ́ ẹ̀mí sọ́lá. Wọ́n ní ìyá wa mẹ́ríà làbùsọ̀ lẹ́ẹ̀kan yí pé ètò àbà àlekọ́lá sọ yẹn ẹ̀rọ àbà àlekọ́lá ó sọ láti tún lè fi gbàgbá rẹ̀ ni ẹni tí ń sin láwọn náà ní tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ìgbà wọn ọ̀rọ̀ kàríkà nínú ọ̀rọ̀ yìí wọ́n ní torí pé inú àwọn akọ́jọ́ fíìl sọ́jà àwọn tàbí ẹ̀yìn ẹ̀ka jùlọ ọmọ tí àbáwá Abdullahi bin Abbas ẹ̀ka àbáwá Mujahid ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa wọ́n máa ń gbà látọ̀ bàbá na bin Abbas. wọ́n ní wọ́n ní ìyàwó Mariam a máa ti tuntun nábìlà lóru àtàkàtà wa rọ̀mù kàbá títí tí kókó ọrùn ẹsẹ̀ rẹ̀ méjèèjì sì fi wú níbi tó ń bá dúró wọ́n ní torí pé ó pẹ́ púpọ̀ lórí ìnàró wọ́n ní ìyẹn náà wọ́n wá túlù rògbọ́ ìsọ̀lá títà tí mọ́dàmù máa ń pẹ́ lórí ìnàró yẹn tó ọlọ́run tó sọ fún pé ó kùnà sí máa pẹ́ bẹ́ẹ̀ amẹ́ríkà máa pẹ́ lórí ìjọsìn tọ́nà tó ń sè yẹn. ọ̀pọ̀lọpọ̀ ìlú rọ́ọ̀kì. bákan náà abáwa ọ̀sẹ̀ wọ́n ní ìjọba ń sọ fún náà ní wípé éèbù ni ó lè rọ́bí máa jẹ́ sùn ọlọ́wọ́ bàrẹ̀ nípa ìdílé náà. wọ́n ní gbogbo ẹ̀ náà papọ̀ sórí kíni sórí ìjọsìn fún ọlọ́wọ́ ọba. nínú tí ó tún so mọ́ àlàyé ọ̀rọ̀ yìí ló túmọ̀ àtàwọn àwùjárí fún ìyàwó Mariam wọ́n ló jẹ́ nìkan wípé

lójú ẹsẹ̀ rẹ̀ níbi tí wúwú ìpẹ́ níbi tí wúwú ìpẹ́ wú dé wá mú ọ yín jáde ẹnikọ́lọ́kọ́ bá yẹn dùn. Gbogbo àwọn tó sọ nípa eléyìí ó pọ̀ láti lè fi ọ̀rọ̀ ìyàwó pé ìyàwó ó jẹ́ nìkan tí wọ́n ọba. lè júdì wọ́n máa rọ̀ ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يقول مريم وما كنت لديهم إذ يختصمون أنا بابا لك هذا التزواج gbogbo ńlá sọ yìí ọlọ́ni dáríkà ní ní àbá ìlú kan nínú àwọn ìró tó pamọ́ àwọn ìró eléyìí tó pamọ́. Tàbí mẹ́rin sí ànábì sallallahu alaihi wasallam. Tó ṣe yí pé ó sí ń bẹ̀ nígbà náà wà máa kún tàdà Ìyá ànábì òsí lọ́dọ̀ wọn nígbà tí ìjọba náà ń ṣẹlẹ̀ ń gbọ́ náà. Èyí ò ní kúrò náà kìlà àbáwò. Nígbà tí gbogbo wọn tí wọ́n wò yí pé ayé òun yẹ kó fúru Mariam. Tàlẹ́ni tó fẹ́ ta Mariam tán níjọ́ náà. Ìdí kúrò náà àbìlá àmọ́ wọn. Èyí ò ní kúrò náà wá inú وما كنت ọlọ́nira mẹ́bí ò sí bẹ̀ nígbà tí fàǹfà ń ṣẹlẹ̀ ń jọ náà tí wọ́n gbà mára wọn lọ́wọ́ ìgbòmí bá ní ọ̀pá mọ́rí àmùtọ́ amẹ́ríkà láti sọ mára ọmọ tí èmi bàbá tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà máa sáré pé èlè gbé responsibility sọ́rùn wọ́n tún ti mọ́rí àmọ̀ ní pé èmi ni màá tọ̀ Amẹ́ríkà. àwọn àbá oníta wọ́n sọ fún wa wọ́n ní ìyá Mariam tí ń ṣe ìyá wa ànátìbí tó bá kú nì. ìgbà tí wọ́n bí Mariam ń dẹ́kùnrin àná wọ́n á ṣe lọ wọ́n ṣe lọ sí mihrab ìyá ilé ìjọsìn àwọn Yahudi torí òun lọ́wọ́ àǹtà náà ànábìyí tí ilé ìjọsìn wọn ló wà ń gbà náà. bàbá wa pé bíbẹ̀ yìí wá sọ fún wọn wípé ábìyí ìfìlẹ̀tì ìmáàdì kan ọmọ àmàmù yìí rè o wọ́n ti torí tó bàbá rẹ̀ bí ṣe ìmọ̀ràn òun náà ni ìmọ̀ọ́mù wọn ti máa ṣáájú kí òun fún wọn gbà náà. ọmọ àmàmù yìí rè o tọkọ wa ń tù wípé à ọmọ mọ́mù wa èmi ni màá gbàtọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí fàlà àyàrá wọn. ànábì zakari yà wá sọ fún ọjọ́ náà pé àà kò nídìí ká máa dùn síbẹ̀ yìí náà mọ̀ yìí pé kọ́ọ́là lọ jẹ́ ẹ̀bẹ̀ kọ́ọ́là tù wá ìyẹn ni tó jẹ́ ọmọ ìyá rẹ̀ ìyá tó bí Mariam àǹtí ìyá tó bí Mariam. yálà lábúrò dàbẹ́gbọ̀n rẹ̀ ṣé bẹ́ẹ̀ rọ̀ kóhùn níyàwó tèmi oníbi kánà dù ẹjọ́ wọn bọ̀ lọ́dọ̀ tèmi ń bọ̀ wádọ̀ nígbà tí ń bọ̀ wádọ̀ ya rẹ̀ náà àwọn èèyàn yarí wọn gbà ó ó ti wá lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn nǹkan là ń sọ tí ń sọ nǹkan máa ka alábáwá ní torí àsìkò ni o bí kí n sọ yẹn bí náà sùrẹ́ ti wá náà nìyẹn kì sọ̀rọ̀ mi o. ẹni ó hàn èyí ò kọ́ là ń sọ á sọ̀rọ̀ ti ìjẹ́ ìbátan èyí tá à sọ níbí ni wípé ọmọ yìí ta èyí wọn ò fẹ́ tà fún zakariya o ìdí wọn wá fi yanjú ẹ òun náà bá ní kíláà sọ fún wa yìí pé ìdí ìrìkú na àkìlá àmà òun. ìdí ìrìkú na àkìlá àmà òun mà yíhù yẹ kúrú ìmáyà bàbá kúrú tàdàdé ìhìn ìdí ọ̀tàfimú. ìyẹn ni fídíò pé wá fún wa tá ń pè ní àlìkúrò à kí mo pè é àlìkúrò à. nígbà pè ní kúrọ́à òun ni kí èyí ó fẹ́ ṣe àwọn akẹ́kẹ́ àbí nǹkan ẹyọ ọ̀kan náà ni gbogbo yín lẹ sì lẹ́tọ̀ọ́ sí nǹkan náà kò tí ó yọ̀ǹda àbí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí mbẹ́ ó ní gbogbo àwọn láti gbà yí pé nítòsí ẹ̀sìn kíkalẹ̀ òun náà máa tẹ̀lé oríṣi eléyìí kọ́wọ́ apàdà dọ́jọ́ wájú ní ọmọ bàbá wa yí pé yọ̀ǹda níbi omi o ìbá yọ̀ǹda ìrìn tó padà ní bùkátà sí i nǹkan yóò lè kúrò lẹ́nu ẹ̀ tí ó ti wáyé pé tọ́wọ́ ọ̀bá lọ́jẹ́ tòun kò jẹ́ tòun nìyẹn sì jẹ́ tòun òun náà ń gbé kúrò àkàlẹ̀ kúrò à tí ma tí wọ́n bá pè ní yorùbá ṣùgbọ́n máa ṣàlàyé ẹ̀ lóṣèlú wa. èyí táwọn èyí táwọn anẹ́bí zakari àti ìjọ náà gbogbo wọn wá lọ dá kálámù tí wọ́n máa fi kọ kàwérétà wọ́n wá dájọ́ wọ́n wá lọ lè fi sínú omi odò tí ń sàn. wọ́n wá ní ìta fi mọ ẹni tí ó gba ìmọ̀lẹ́ àmùtọ́ ẹni tí kálámù tiẹ̀ tó tó ọ̀bá ti ṣe lọ onígbà mọ́lẹ́ àbùtọ́. àbáwá ti tẹ̀sí àwọn ni wọ́n sá pọ̀ ìtàn ìwá bẹ́ẹ̀ fún wa. wọ́n ní wọ́n wá lọ bẹ̀ fàálùkù àti láàmú ọ̀ gbogbo wọn tá wọn jọ sínú omi tàmánà á àlùmáwù onídàájú gbogbo ẹ̀ lọ ilá kọ́lá mu zakariya àyàfi kọ́lá mu anabi wa zakariya nìkan ló ní òbí lọ fa ìnà ó bàbà òun dúró síbẹ̀ wọ́n kọ́ọ̀lù ìnà ó dá àbàtọ́ ìdẹ. torí gbogbo àwọn yòókù ní omi ti gbé wọn lọ ti zakariya nìkan òun lọ́wọ́ dúró síbẹ̀ gbogbo gbogbo jẹ́ pé wà káàdà máa dárí ka kẹ̀bí ìrùwà sẹ̀yí ìrùwà àlímù ìwà ìmáàmù ìwà nàbí ìrùwà. Amẹ́ríkà tẹ́lẹ̀ náà ó yẹ kí wọ́n ati àti fún Zakariya turba nẹ́bí ọlọ́run onímọ̀ ni aṣáájú lòun náà ṣùgbọ́n torí wípé oore tọ́lọ̀ ti parí sára Mariam ó kálukú náà ń kóun náà tara rẹ̀ káà náà orí orí ọlọ́run Amẹ́ríkà jẹ́wọ́n wa èyí tó kálukú wọn náà ṣe yẹ kò bẹ́ẹ̀ ìdí ìsìlámù ìyẹn máa ń sojú kòkòrò kéèyàn náà sálábà tètè ń di iṣẹ́ olóore kọ́nà náà sọ fún ọ ní sáré owó ìlànà àkọ́fẹ́rọ̀ tó ní ẹ̀yin náà sáré tètè tí ó bá ti ń pèpè síbi iṣẹ́ olóore ó kálukú yín náà tètè ẹ̀yin náà tẹ̀lé ọjọ́ kan nínú ẹni níbi iṣẹ́ olóore gbogbo náà wọ́n bá zakari yá dùn jọ náà kí zakari ọtún wá gba mariam tọ́ jàmbá ó tún jẹ́ òdòfóònù àbí òdòfóònù náà wọ́n ti kàyọ̀ sẹ́yìn tó wà lọ́dọ̀ ìpè sílé ìjọsìn tóun náà wá ń débẹ̀ tí wá ń bá oúnjẹ tútù ń bá oúnjẹ inú ẹ̀rùn ń bá lọ́dọ̀ rẹ̀ nínú òjò ń bá oúnjẹ inú òjò ń bá lọ́dọ̀ rẹ̀ nínú ẹ̀rùn ó sì béèrè lọ́wọ́ ọmọdé àti àìní láta àádá kílódé fún ọ̀fun ní ìdílà àtọ̀dọ̀ lọ́wọ́ ló ti wá pé iná lọ́wọ́ àyẹ̀rẹ̀ zùkùmọ̀ yẹ̀ sáà ọlọ́ọ̀bà yìí ni wọ́n sára ti fún ìjọba wù. bẹ́ẹ̀ kùnáàrí kàdá zakari àrọ́bá ilẹ̀ zakari ara ti bẹ̀rẹ̀ ọlọ́run sì gbàdúrà rẹ̀ ọlọ́run fún ẹ wo orí sójà níbẹ̀. ilé ìwọ̀n ẹ̀kọ́ ká wọ́n ní olóore ká

èyí èmi ìlọ́po rẹ̀ padà òun náà dé náírà látàárọ̀ àbí òun náà dé náírà bí ànáwó orí gẹ́gẹ́ padà. àbá ni ṣé wọ́n dé náírà lọ ná tí wọ́n ń la ọ̀sán ti ẹ̀pẹ́ jọ́nà ni wọ́n bá ní bẹ́ẹ̀ ni ọkọ̀ wọ́n dé náírà náà ni ọ̀wá ẹ̀sẹ̀ ti wípé kó o ní wọ́n ń la ọ̀sán padà wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀wá olóhùn orí o àbáwá ti kọ̀ọ̀kan wá ní ẹ̀ kílẹ̀ ogun tó lé ọlọ́run ti máa sìn ọ̀dà látà náà èèyàn mélòó ló já nàmọ́ ọlẹ́nu tó gbá tó pa àwọn ọlọ́run ò jẹ́ kò tí wàá yí ọ náà pé one thousand ojú one thousand gbà àwọn ọlọ́run rárá òun ò dì òun ò rí one thousand gbà ó wọn lẹ́dà ǹdẹ́ dúró. bí ó bá wọn gbogbo àwọn pé ilé àwọn fún òun tí ó ti ilé ẹ̀kọ́ ọmọ ní náà papọ̀ mọ́ báyìí lè láwọn owó owó ọ̀fẹ́ náà ó ti dé ìwà ìdí òyìn yẹn lómi nìyẹn lómi ọmọ ẹ̀ṣá ọ̀rọ̀ yóò máa ṣá ọ̀rọ̀ ni pẹ̀lú làákàyè tó ní <laughs> ẹ mẹ́ta ń jáde ààrẹ àdìgbẹ́ ìhòòrówó báyìí ah. àgbà àgbàpọ̀ mi bẹ̀tẹ̀ pé káàsì tó wọ́n òkókó ní lọ́wọ́ yẹn káàsì yẹn ò ní káàkà kò yẹn tó dé iṣẹ́ olóore tó ṣe owó bá ọ̀nà sójú ọ̀nà náà ọlọ́run ti bọ́ ọdún ńláńlá wọ́ lóhùn àwọn pé à àbá ibi ìfọyín náà fi kú náà mọ́ ọba kàwé wọn aka gbogbo ẹ àbí mẹ̀dáàlì lèmi náà yóò fi sínú àwọn àdàwọ̀ sábà sáré àbà tí àbà tó sábà sàrò náà bí ìlà bí kúlù tó ń búra ti yàtọ̀ àbà èyí mo bá lè nìyẹn. àpèjú àwọn tí wọ́n náwó wọn sójú àná tọ́lọ́ bá náyà ọ̀kan siri yóò mú siri méje jáde níbi siri kọ̀ọ̀kan táwọn wá rí wọ́n mọ̀ àwọn pé bàbá ti ní abáyé náà ní kówó jáde padà ó lè má padà o ó lè má kẹ́ni ó lè má jáde o. padà bí bá àgbákò kan bẹ tọ́lọ̀ ti bọ̀ sí oore tó ṣe òun ti dànù tọ́ọ̀mà oore yìí wá ní ọlọ́run fún ànábìwá Zakariya lẹ́yìn tó jẹ́ pé nínú sábà bí títọ́jú mọ́rí bẹ́ẹ̀. torí di eléyìí tí wọn náà bá ń tóore mọ̀ wípé eré tó ń ṣe yẹn ẹ̀san rẹ̀ ń pọ̀ wá ọlọ́ọ̀tí lè máa ṣèlú fún ọ pa ọmọ náà pẹ̀lú wọ́n mọ́mọ́ ṣùgbọ́n náà ọba àlejò ọlá nìí ọba wa ìkẹ ọba tí ìkẹ ní o bàbá ìyá kọ́ kọ́ ẹni bá ṣe tí ò ti di ọmọ náà gún lọ báyìí ní dáadáa ọlọ́run wọn fà lẹ́sàn yóò rí ẹ̀fà rẹ̀ o. bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ náà bá ṣe ọ̀rọ̀ yá àwọn ẹni tí ọ̀rọ̀ sọ̀rọ̀ ti. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ jáburú náà tí ò ti di ọmọ náà bàbá báyìí lọ yàrá òun náà rí tiẹ̀ náà o. òun náà rí tiẹ̀ náà kò sọ́kọ́ tó fẹ́ dá sí. orí ìdílé yìí.

nígbà pé ní kúrò wọ́n sọ lẹ́ẹ̀kan yìí pé bá àwa mẹ́ta àbáwa mẹ́rin alẹ́tọ̀ọ́ sì fẹ́ ọ̀kan tí ó sì gbogbo wa gbogbo wa náà kòkòrò pé kí nǹkan yẹn jẹ́ tiwa nípa lo nípa ní àjọfẹnukò lórí wípé ọ̀rọ̀ tó bá bá pọ̀ a lè kọ nóò méjì kalẹ̀ gbẹ̀gbọ́n ààrẹ kan a lè kọ nóò méjì kalẹ̀ awakọ̀ yẹ́sì kan ẹgbẹ́ yẹ́sì òun ló ní kíní awakọ̀ papọ̀ ara ẹni wájú wà wájú wájú wíṣẹ́ ìgbà tó máa ń fi àjọ ti ń jẹ́ kúrò àná ẹ da owó kalẹ̀ irú ẹ̀ náà wọ́n ti ń fi àjọ yẹn ẹ ti da owó kalẹ̀ owó ti pé. Ṣùgbọ́n eléyìí náà òun lábò sí o tó bá ti wá mú ẹ wọ́n wà lọ́pẹ́ ẹni tó bá ti mú kíni ẹni tó bá ti mú àmì tí wọ́n yúmọ̀ pé àwọn bá ti bí tó bóyá yẹ́sì náà lè náà àbí káká fàlà máàkì ẹni tó bá ti mú máàkì yẹn òun náà yóò pa jẹ̀ǹjẹ̀ náà. eléyìí àyẹ̀dì náà máa ṣe máa yàwó ẹ̀ táwọn ìgbà tí wọ́n lọ sí travel táwọn ìgbà mú kàn náà máa yàwó ẹ̀.

tí wọ́n wá ṣe kúrò náà ẹni tó bá mú lọ ó bọ̀ kó lọ lọ nìyẹn ìyẹn ní tá à ń pè ní kúrò à nínú pínpín ìyẹn ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ náà eléyìí tó náà ọba ọba àlejò ọlájú fún wa ọ̀nà tí Mariam tó fi pọ́n tó wà níbi Zakariya tó fi jẹ́ pé Zakariya òun ló pa Mariam tọ́ tọ́lá ọba àdékẹ́ ọlá ń pa ìtàn rẹ̀ bá ànábì sallallahu alaihi wa sallam pé. wọ́n máa kó tẹ̀lẹ̀dẹ́ ìhìn ìdí ọ̀tàbínú. bí ànábì ò sí ń bẹ ń jẹ́ náà nígbà tí wọ́n ń fà á mọ́ra tí ó pa Máríàmù tọ́ kó tó wá náà. إذ قالت الملائكة يا مريم الله يبشرك بكلمة إن الله يبشرك بكلمة منه اسمه مسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين أرى ذلك لا سويت إذ قالت الملائكة يا مريم أنا أكون سويت إلى النبي يروي كل ليل هذه بشارة من الملائكة لمريم عليه السلام بأن سيوجد منها ولد عظيم له na كبير eléyìí ìtàkà ni tàbíwẹ̀ tẹnumọ̀ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ jẹ́ ọmọ lẹ́yìn ìtàn ó dàrú mọ́ wọn lọ lọ́pọ̀lọpọ̀ ìtàn tábí kùránì sọ fún wa tó yẹ díẹ̀ ìpínlẹ̀ ìyá ìyá tó bí ìyá ìyá tó bí Mariam ẹwọ tàǹtẹ̀ tàbí kọ́kọ́ pé bó ṣe lóyún Mariam bí wọ́n ṣe tọ́ Mariam ọmọ àwọn ọmọ ẹ sọ fún wa náà níbi báwo ni Mariam náà ṣe bí Èyíṣà ọlọ́wọ́ ní ibi kọ́ láti inú mẹ́lẹ́ríkà ìgbàtí mẹ́lẹ́ríkà ń sọ ń jẹ́ àwọn mẹ́lẹ́ríkà ń sọ ń jẹ́ náà lẹ́ ìyá mariam iná lọ àyọ̀bá sírù kìdì kẹ́lìmọ̀ sí mìíràn ọlọ́wọ́ bá lè sọ ọlọ́ríkà fún ọ nírò eríkà fún ọ nírò kẹ́lìmọ̀ sí mìíràn gbólóhùn kan tí ó wà látọ̀dọ̀ wọn lọ jàmá sí ni gbólóhùn náà. ìfúhùn ìmọ̀ sí ìṣòro ìgbàlẹ̀ mariam. ọwọ́ àwọn atúntú kẹ́lìmà náà bẹ̀yẹ̀ wípé kẹ́lìmà tó ń mi ò gbólóhùn tí ó wà yìí orúkọ tí gbólóhùn náà ó tì í tí gbólóhùn náà máa jẹ́ òun ẹ̀rí ọlọ́run ìsá ibùnú mariam ìsá ọmọ mariam wàdí ábí dúnìá wàdí ábí dúnìá wal akhirah àmọ́ tafsir wọ́n ní wàdí áyé làó bàbá mẹ́tò nígbà wá ibi dúnìá bìbá yú ìlọ́wù ilé ìrìnà ṣẹ̀ríà yóò jẹ́ ẹni ẹni ńlá yóò jẹ́ ni pàtàkì láwùjọ látara wípé ọlọ́ọ̀bà àlejò ọlá yóò gbé iṣẹ́ ráhùn náà yóò gbé òfin lé lọ́wọ́ yóò sọ àwọn tí yóò sọ bí àtàlẹ̀ fún eléyìí tó náà ọ̀mà bí ṣiṣẹ́ ọlọ́ọ̀tún ní kọ́dà láyé nìkan bá wẹ́l àkúrọ́tù nínú mọ́kànrọ́bí

àwọn àpáàtì ìkẹ́kẹ́ yé wa níbí èé ṣe tí wọ́n ti pe mẹ́ríàmù lẹ́nu pé ìṣe ọmọ mẹ́ríàmù ní màsíì tó ń pé màsíì léde lábáwá wọ́n máa ń ṣe ìsìn kọ́kù ẹ̀ wọ́n wá mọ̀ jáde ọkùnrin àwọn àtìmọ̀bí mẹ́ta àwọn àtẹ́gbà àwọn àbá wọ́n ta bá ní àlùmọ̀síì wọ́n ní tó jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀

wani ní kíní jẹ́ màsíwò nìyẹn kò bí ìdáyé o tọ́lá ti o tó o kọjú ọ̀rọ̀ jẹ́ yẹn yẹn pé responsibility tó gbé òun nìyẹn. àwọn ni orúkọ yẹn wá látara pẹ̀lú ara rẹ̀ tó ní wọ́n torí pé òkà la ahadafa ra'uma wọ́n yẹn tà níbi wà ayíká eléyìí sápá pè ní pọ̀jẹ̀kì láàrin ẹsẹ̀ yẹn ibi tí wọ́n máa lókè díẹ̀ níbi àtẹ́lẹsẹ̀ wa méjèèjì wọ́n tà níbi yìí ó lòkè wọn tà níbi isa sá ó kò lòkè wọ́n nínú tí wọ́n ń pè ní kẹ́ni ní ẹlẹ́kẹta ọ̀nà àtàwù ìyẹn òun ló sì fẹ́ súnmọ́ tuma jù lọ́dọ̀kọ̀lọ́kọ̀ náà wà bá òun àdìsá alákọ̀ọ́kọ́ ó súnmọ́ tuma pọ̀ ṣùgbọ́n ilé ìtọ́ka ń ta mẹ́mú àyè òun lọ́pọ̀lọpọ̀ àwọn bá sáábà máa fún ní tuma náà púpọ̀ ọ̀nà àtàwù ìdá mọ́ta àhàdà nìjáwèlì àhàd báyìí àti bísí nìlá. wọ́n ń torí pé àwọn tó ní àárẹ̀ kan lára bí wọ́n bá bẹ̀rẹ̀ ànábìwá ìsá ànábìwá ìsá ó wọ́n pa wọ́n lára báyìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n sì yíwó sí. wọ́n látara eléyìí bí wọ́n bá ti fọwọ́ pa lára wọ́n wọ́n ní nínú ẹ̀ náà ẹ̀wọ̀n àbá kọ́lọ̀kọ́ wa ti dáadáa bá àbá. torí ìdí eléyìí ọlọ́run wa bá àlẹ́ tẹ́lá wá sọ fún wa yìí pé إن الله يبصر كل كلمة من اسم المسيح عيسى بن مريم وجيئا بالدنيا والآخرة ومن المقربين إن الله يبشرك بكلمة من المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ألا أرى ذلك لا أرى إليه هو لا تلجي كما يبي ọ̀rọ̀ tóun ti sọ fún wa lókè náà tẹ́lẹ̀ ó nígbà tí ló ń sọ fún wa yìí pé anábìwá Zakariya ó fi ma kẹlẹ́wí ó sọ̀rọ̀ ọmọ tí ó kì í lọ́mọ náà nínú àwọn àròyìn rẹ̀ ní pé mo sọ ti kọ́ mi kẹ́lí má ti fi nà lọ. mo sọ kọ́ mi kẹ́lí má ti fi nà wọ ìwọ̀sẹ̀ yìí dáhùn wọ̀ àtúrọ̀ ونبيا من الصالحين. Ní àwọn tá a fi kọ́kọ́ kà lókè tẹ́lẹ̀ nìyẹn nínú àyàbẹ̀ àtàtì náà ìgbàdí ló ń sọ fún ànábì wa Zakariya pé gbàdí Zakariya tẹ náà pé ìrẹ náà bọmi lọ́nà. àyìnlọ́wọ́ yorùbá ṣe òkèdè ìwà ṣe òkàbí yáhíyá kò sọ ti kọ́. mẹ̀láìkà wa ń sọ fún ànábì wa Zakariya ṣé ọ̀nà ẹ̀fẹ́ ọlọ́ọ̀ni sọ̀fọ̀ ó bí ma ọmọ tó sì bí. Yahaya lórúkọ rẹ̀ ó máa jẹ́ abẹ́ǹkà Yahaya ni ó máa jẹ́ nínú àwọn ẹ̀sà àbí ìsànísà tí ó wà fún ni wípé tí ó jẹ́ nìkan tí ó jẹ́ ọmọ gbọ́ díkọ̀ bìkálímà ti ní nà lọ yóò ní gbàgbọ́ àwọn àwọn ọgbọ́n ẹ̀kọ́ yóò ní gbàgbọ́ sí kálímà tó ní nà lọ tani kálímà tó ní nà lọ àwọn náà ní ẹyí sábúrò Mariam ẹ̀sà ẹ̀ka yẹ́n mi tẹ̀sí náà àbá àbá kan náà wípé yóò ní gbàgbọ́ sí tòun tó pé àyà ó sàgbà ìsá yóò nígbà bọ́sà náà ìwà ìsá abẹ́rẹ́ àbábọ́ tó wá pé ayé ala àlàámẹ́ ní hajj yìí kan náà ni wọ́n dájú wọ́n jọ jẹ́ yẹni pé ojú ìlànà òkú kan náà wọ́n jọ máa bí ojú gbọ́dọ̀ kan náà wọ́n jọ máa bí sẹ́lọ̀ anábìwá ìyàyà yóò nígbà ànábì wa Ìsá ọlọ́run ti sọ ọmọ alókè náà tẹ́lẹ̀ pé kẹ́límà ó ti pé kẹ́límà lókè náà ànábì wa Ìsá náà ló pè bẹ́ẹ̀. ọtọ́ wa pè ní kẹ́límà níbí yìí náà a lè mọ̀ wípé ọlọ́run ọba ọba àlejòọ́lá ìlò gbólóhùn kẹ́límà lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́ sábà dájú rẹ̀ kọ́ ànábì wa Ìsá àlejòọ́lá àti wọ̀sán àti wọn àti tí wọn bà látẹ̀kọ̀ sànú. àti wọn àti tí wọn bà látẹ̀kọ̀ sànú. fàǹtọ̀ ìlàrọ̀ bí kan tó rí kàrọ̀. fàǹtọ̀ ìlàrọ̀ bí kan tó kẹ́lá bọ̀. àti wọn àti tí wọn bà látẹ̀kọ̀ sànú. àti wọn àti tí wọn bà látẹ̀kọ̀ sànú. وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أتالي تلوى ما كورجوما أتالي تلوى ما سابوتيما torí pé ọ̀dọ̀ lọ́wọ́n lọ padà sí torí pé ọ̀dọ̀ lọ́wọ́n lọ padà sí. ọjọ́ tolúwa ẹ̀ bá tòrò júmọ́ tòlúwa ẹ̀ má ṣàbòsí má torí padà ọlọ́run náà padà sí torí padà ọlọ́run náà padà sí. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ẹlọ́gọ́rọ̀ tí kẹsàn bá wáyé pé àmàdá ọkọ̀ sàrọ́là àti tàwákì tàràwì tàn